إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوان أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لري تفسير القرآن الكريم لجن سورة الصاج آية 27 أعوذ بالله من الشيطان الرجيم وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمسطنين في الأرض أم نجعل المتكين كالفجار الله سبحانه وتعالى وما خلقنا السماء والأرض وما بينهما باطلا أعداء فما أتلي أتي أوان كتب دلاني أو مجيجي باطلا نتري ذلك ظن الذين كفروا èrò àwọn tí wọ́n jẹ́ kéfèrí ó ní pé àwọn nǹkan wọ̀nyí wọ́n kàn ń bẹ lásán ni wọ́n ń bẹ ní tiré ni fawailu lilladhina kafaru minan nar ègbé kó máa bẹ fún àwọn tí wọ́n ṣe kéfèrí nínú náà sheikh abdulrahman bin nasir saadi alayhi rahmatullah wani yukhbiru ta'ala an tamami hikmatihi fi khalqi as-samawati wal ard ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ń fún wa nírò nípa ọgbọ́n rẹ̀ fi khalqi fi khalqihi as-samawati wal ard nípa dídá sánmọ̀ tó dá sánmọ̀ nípa dídá ilẹ̀ tó dá ilẹ̀ wa annahu lam yakhluqahuma batila ay abatan wa la'iban min ghairi fa'idatin wala maslaha ipe ohun ọlọ́wọ́ bá ò dá ní títí eré lásán tí ò sí àǹfààní kan àbí ìwúlò kan ọlọ́run ọba ní kò rí bẹ́ẹ̀ ذلك ظن الذين كفروا بربهم حيث ظنوا ما لا يليق بجلاله eléyìí ni èrò àwọn tó ṣe wípé wọ́n ṣe kèfèrí àwọn tó ṣe wípé wọ́n lérò sí ọlọ́run ọba subhanahu wa ta'ala in tí ó tọ́ sí títóbi ọlọ́run ọba subhanahu wa ta'ala àti gbígbàngbà rẹ̀ fawailu lilladhina kafaru minan nar ìgbé kó máa bá àwọn tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ ọba nínú náà fahinna allati ta'khudhu al-haqqa minhum wa tablughu minhum kulla mablaghin iná yìí òun ni tí ó gba òdodo lọ́wọ́ wọn tí ó dẹ̀ mú wọn dé ibi tó yẹ kí wọ́n dé nínú ìyà wa innama khalaqa Allahu samawati wal arda bil haqqi wa haqqi alamu ọba subhanahu wa ta'ala ó dá sánmà méjèèjì ó dá ilẹ̀ pẹ̀lú òdodo bákaná ó dá nítorí òdodo fàkọlọ́kọ̀ húnmà lè àlẹ́mà lè ribaadu kamala ilmihi wa kudratihi wa si ata sultani ọlọ́wọ́ bá dá sánmà tilẹ̀ kí àwọn ẹrú lè máa ìmọ̀ ọlọ́wọ́ bá tó pé pérépéré pere. àti agbára rẹ̀ tó pé pérépéré bákan náà sí àtàsultani agbára rẹ̀ tó ṣe wípé ó gbáyé wa annahu ta'ala wahdahu al-ma'bud duna man lam yakhluq mithqala dharratin min as-samawati wal ard àti Allah subhanahu wa ta'ala òun ló yẹ ká ṣe jọ́sìn fún yàtọ̀ sí ẹni tó ṣe wípé kò dá mìskọ́lẹ̀ zarratin dédé ọmọ náà gún iná samawati wal ardi ní sama ni àti nílẹ̀ wa annal ba'asa haqqun bákanáà kó lè jẹ́ kámọ̀ wípé ìgbéǹde òdodo ni o وسيصل الله بين أهل الخير والشر ọlọ́wọ́ ọba yóò ṣùpínyà tó bá dìjọ́ gbìndì alkiyama láàrin àwọn ẹni rí àti àwọn ẹni bí wala yadhunnu al-jahilu bi hikmati Allahi an yusawwiya Allahu baynahuma fi hukmihi aláìmọ̀kan tí kò mọ ọgbọ́n ọlọ́run ọba kó má lérò ìpí ọba subhanahu wa ta'ala yóò ṣe ìdọ́gba uh, láàrin òun àtẹni tí láàrin ẹni tí ó jẹ́ ẹni ibi àti ẹni rí níbi ìdájọ́ rẹ̀ ẹni tó jẹ́ ẹni rí ọlọ́mọba subhanahu wa ta'ala ó tí tí ẹ bó ṣe tọ́ àti bó ti yẹ ẹni tó ń dẹ̀ jẹ́ ní ọlọ́mọba ó tí tó náà bó ṣe tọ́ àti bó ti yẹ ẹni tí ó wájá láìmọ̀ kan nípa ọgbọ́n ọlọ́run ọba kó mọ́ lérò wípé bákankan náà ni wọ́n ṣe jẹ́ lọ́lọ́run ọba ó ṣe tírètì wọn ní tí wọ́n sọ fún wa òun ni pé sánmà tá ń rí ilẹ̀ tá ń bẹ lórí rẹ̀ yìí ní tó ń bẹ láàrin sánmà àti ilẹ̀ òkè ni igi ni omi ni atẹ́gùn ni gbogbo tó ń bẹ lórí ilẹ̀ tó dẹ̀ ń bẹ láàrin sánmà àtilẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò dá wọn lásán o kò ń ṣe tèrè kò rẹ̀ ń ṣe pé wọn ní purpose tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ó fi dá wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala dá gbogbo àwọn nǹkan wọ̀nyí lè hikmati fún ọgbọ́n kan ni àwọn ń bẹ lórí ilẹ̀ à ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ọba sọ purpose tó ń fi dá wa wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run tó ń torí ẹ̀ dá wa òní fún ìbádọ̀ wọn kí ni túnmọ̀ eléyìí ká tẹ̀lé àṣẹ tó ń bá pa wá in tó ń bá ní káṣekáṣe in tó ń bá dẹ̀ ní kájínà sí kájínà sí bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ẹni tí ó bá tẹ̀lé àṣẹ rẹ̀ yóò ṣàpẹ́lé ẹni yẹn ẹni tó bá kọ tí ikú sí àṣẹ rẹ̀ yóò yẹpẹrẹ ẹni yẹn so ó túmọ̀ sí pé bíbẹ lórí ilẹ̀ ayé wa kò ń ṣe lásán kò dẹ̀ ń ṣe fún eré kèfèrí èèyàn ní mọ́ wo pé òun bẹ lórí ilẹ̀ ayé lásán kò sí nǹkan kan tó ń torí ẹ̀ máa bẹ lórí ilẹ̀ ayé bí ó bá kí ń ṣe wípé kó nǹkan wá gbádùn ara òun eléyìí ni tí ẹni tó jẹ́ kèfèrí tó wó máa rò ṣùgbọ́n ẹni tí ó mọ̀ tọ́lọ̀wọ̀ bá torí ẹ̀ dáhùn kò ní ronú bẹ́ ọlọ́wọ̀bá subhanahu wa ta'ala ó ní yatamatta'un wa ya'kulun kama ta'kulu al-an'am wan naru maswan lahum yatamatta'un àwọn kèfèrí àwọn kèfèrí wọ́n ma gbádùn ayé wọ́n ma jẹun tó wù wọ́n wọ́n ma mú tó wù wọ́n wọ́n gbóbìnrin àti wẹ́ẹ̀bẹ́ lọ yatamatta'un walladhina kafaru yatamatta'un wa ya'kulun wọ́n a ma jẹun tó wù wọ́n kama ta'kulu al-an'am ibi tí ó jẹ́ àtibọ̀tán wọn òun náà níná inú náà ni wọ́n dé sí bákaná ọlọ́wọ́bá subhanahu wa ta'ala oníwàlákọ̀dáránà lè jahannama kathiran min aljin wal ins ọlọ́wọ́bá nínú jahannama àdá pọ̀ nínú àwọn alùjànnú àti àwọn èèyàn ni ó wọ̀ ọ́ walaqad dhara'na li jahannama kathiran minal jinni wal ins ọlọ́run la dá fún náà jahannama èyí tó pọ̀ nínú ọmọ ènìyàn nínú alùjànnú àti ọmọ ènìyàn ọlọ́run describe wọn ó ní lahum qulubun biha a ní ọkàn tí wọ́n fi gbọ́ afún wọn ní ọkàn tí wọ́n fi gbọ́ nǹkan yé so ló fi jẹ́ wípé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní wa innaha la ta'mal absar walakin ta'mal qulubu allati fi sudur ọlọ́run ní ẹni tó fọ́jú tí ò rína ní ìrìnà tayé mìbà yìí òun kọ́ la fọ́jú walakin ta'mal qulubu allati fi sudur ẹni tí ọkàn rẹ̀ bá fọ́jú òun gangan lẹni tó fọ́jú ọlọ́run fún ọlọ́kàn ṣùgbọ́n ọkàn yẹn wọn àfi gbọ́n kàyé tọ́lọ̀n bá ń sọ ọ̀rọ̀ fún wọn tó ń pa wọ́n láṣẹ ìtọ́lọ̀n pa wọ́n láṣẹ yẹn ni wọ́n máa ṣe bá nìkan ṣe wọn à ní ṣe tó bá nìkan máa ṣe nǹkan yẹn ni wọ́n máa ṣe wọ́n ní ọkàn ṣùgbọ́n ọkàn yẹn wọ́n fi gbọ́ nǹkan yé wọ́n fi gbọ́ nǹkan yé jẹ́ wípé táwọn afáwà bá ń sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ ń pa àákùlù idrak àti àákùlù rushd àákùlù alidrak. idrak láàká yìí pé kíyàn lè gẹ́ẹ̀tì nǹkan bá ṣe ń gẹ́ẹ̀tì àti kíyàn má jẹ wèrè láàká yìí ìdíráàkù mu làákà ìtì ẹni tí ó kìí ṣe wèrè ní wà ákùlù arúṣì làákà ìmànà ìtẹ́lifú àna ákùlù ìdíráàkù ó yàtọ̀ fún làákà ìkéyàn má jẹ wèrè làákà ìkéyàn má jẹ wèrè ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn lónìí ṣùgbọ́n ákùlù arúṣì làákà ìkéyàn mánà kò ń ṣe gbogbo ọmọ èèyàn ló ní eléyìí àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òní in fact àwọn tán pọ̀ jù lórí ilẹ̀ àwọn ni wọ́n nílà aká ìtànkè ní aqlu rushd lọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ti sọ pé afala ta'qilun ẹ̀ ṣe làákàyè ẹ̀ ṣe làákàyè wa qalu law kunna nasma'u aw tó bá lè jọ́ ó ma sọ pé láwọ́kún náà smaru àwọn àkílù tó bá ṣe pé agbọ́n nǹkan tán sọ fún wa ní kò ń ṣe gbígbọ́ kí wọ́n sọ àǹgbọ́kọ́ ṣùgbọ́n gbígbọ́ wúlò láwọ́kún náà smaru àwọn àkílù àbíta bá ṣe làákàyè dàtí sáàfi ìtàgbọ́ta fi mọ̀nà ta ló ọlọ́wọ́n bá ní fa àtàràfù bíbẹ̀nbíhìn wọ́n máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fàṣọ́kọ̀lẹ̀ àsáábí sọ́rí yìí ọlọ́run ṣùgbọ́n ẹ̀kọ́ ògbóró mọ́ ìgbéjìnà sí ìkẹwa kó mọ bá àwọn ọmọ náà nasalu al'afiya tawassala ma abẹ́lọ́wọ́n bá subhana wa ta'ala kó yà wá ya eléyìí sókìlà fẹ́ ń bi eléyìí ọlọ́wọ́n bá ní wàlá zara na jahannama kathiran minal jinni والإنس لهم قلوب لا يفقهون بها هنا جهنم تادا كونش لا تنلا داو أدا فان لا يبرني أدا فان لا يبر أما تشك لهم قلوب لا يفقهون بها أفواني أوكا أفوان نلاكاي إدراكي láàkáyí téèyàn máa fi ń ṣe nǹkan àṣe wọ́n ń wèrè ṣùgbọ́n kò sí làákà yìí àrùsì wọ́n ló nǹkan yẹn láti fi mọ̀nà walahum a'yunun la yubsiruna biha wọ́n ní ojú ṣùgbọ́n ojú yẹn wọ́n kàn fi ń rí nǹkan ṣùgbọ́n wọ́n fi rí nǹkan wọ́n fi ń rí nǹkan ipé àwọn ò fọ́jú ta ṣùgbọ́n wọ́n fọ́jú inú wọ́n fọ́jú inú walahum a'yunun la yubsiruna biha so kí láǹfààní pé èèyàn jẹ́ ẹni tó ń rìnà ṣùgbọ́n ìrìnà rẹ̀ kò wúlò fún àwọn nǹkan táàrí táàrí táàrí ó yẹ ká máa fi ronú pọ̀ Ọlọ́hun Ọba wa ta'ala ká máa ni rabbana ma khalaqta hadha batila ìlú olúwarọ́ gbogbo àwọn nǹkan tó dáyì ó dá wọn ní lásán ó dá wọn lérè èyí tó yẹ kí ojú wa tó bá wò lọ tó wò bọ̀ kíyàn gbọ́lọ́wọ́n bá tóbi kíyàn ní á ah, ọlọ́wọ́n bó kú iṣẹ́ ó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí lásán ṣùgbọ́n alladhina kafaru àwọn kèfèrí zọ́nù ti tiwọn èrò ti tiwọn ni pé ọlọ́run kan dá gbogbo àwọn kan yẹn tó bá gbà pọ́lọ̀ ń dá wọn ní o torí pé àwọn kan tún burú nínú àwọn kèfèrí tí wọ́n ti ẹ̀ gbà ipi ọlọ́run ọba ń bẹ gan-an tí wọ́n gbà pọ́lọ́ wọn bá ń bẹ so àwọn yìí ń kábà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí nìkan bẹ láyé ní a coincidence ní gbogbo ẹ̀ kò ń ṣe pọ́lọ́ wọn bá kan ló dá àwọn nǹkan wọ̀nyí àwọn tó dẹ̀gbà pọ́lọ́ wọn bá dá àwọn nǹkan wọ̀nyí àwọn òrónú kó yẹ kí àwọn juwọ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala látara àwọn nǹkan tí àwọn rí tí ọlọ́wọ́ bá dáwọn yìí sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ni wàláhùn àádánù wọ́n ní etí la yasma'una biha tí wọ́n fi gbọ́ nǹkan tí ó wúlò fún wọn wọ́n fi ń gbọ́rọ̀ táwọn èèyàn ń sọ ṣùgbọ́n gbígbọ́ tí wọ́n ń gbọ́ nǹkan yẹn la yantafi'una bihadha as-sam' wọ́n ṣàǹfàní pẹ̀lú tí wọ́n ń gbọ́ yẹn sókí láǹfàní pé ọlọ́wọ́ ṣùgbọ́n lam bí hàdà sàmì kò ṣàǹfààní dípò ń gbọ́rọ̀ ìgbọ́kúgbọ́ òun ló ń gbọ́ ìtọ́lọ́wọ́n bá ní ká mọ́ gbọ́ òun ló ń gbọ́ ìtọ́lọ́wọ́n bá ní ká mọ́ wò ló ń wò kí láǹfààní ojú kí ni àǹfààní etí ìgbọ́ téèyàn ní kí láǹfààní ojú ìrìnà téèyàn ní tó ṣe rí pé kò wúlò fún lọ sí ọ̀dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́run wá ní ulaika kal an'am ọlọ́run ní àwọn tí wọ́n ń gbọ́rọ̀ tí wọ́n aṣàǹfààní pẹ̀lú ọ̀rọ̀ tó ń gbọ́ tí ó darí wọn lọ sí ní tọ́lọ́run ọba subhanahu wa wọ́n ń wọ́n aṣàǹfààní pẹ̀lú ìrìnà tí wọ́n rí bákan wọ́n ní ọkàn wọ́n ní làákàyè tó ṣe pé wọ́n fi ń ro nǹkan wọn yáwèrè ṣùgbọ́n wọn lo ákùlù ìdíráàkì yẹn làákàyè ipa wọn ò ya wèrè yẹn wọn lò síbi tí ó yẹ kí wọ́n lò sí ọlọ́wọ́ bá ní wùláì kẹkẹ ànàám bí ẹran ni wọ́n ẹran màálù ẹranko ni wọ́n bẹ́lú ọgọ́lù ọlọ́run ti bá kò wọ́n lẹ́ranko mo tún ṣàpọ́nlé wọn ni wọ́n sọnù ju àwọn ẹranko lọ wùláì kòmùnìkan fi lóhùn ọlọ́run ní àwọn tó ti fọ́nú fọ́ra nìyẹn torí ẹ̀ ló jẹ́ pé mi àti agbọ́dọ̀ máa ro ọ̀rọ̀ ọlọ́run ọba dáadáa mọ̀ pé tó ń bẹ lórí ayé fún láti tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ni ìtọ́lọ́run ọba ní kó ṣe láti ṣe ló ń bẹ lórí ayé fún ìtó ní ó jìnà sí kó jìnà sí ó ló ń bẹ lórí ayé fún ọlọ́run ọba ò dáyé lásán kò ń ṣe pé kéèyàn máa bẹ níbẹ̀ àwọn kèfèrí tọ́lọ́run ọba ní walladhina kafaru yatamatta'un àwọn kèfèrí àwọn kan gbádùn káàkiri tí wọ́n ni ọ̀yá kúlú ń kama ta'kuluna an'am wọ́n jẹun bí àwọn ẹranko ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wọ́n jẹun bí kíni bí àwọn ẹranko ṣùgbọ́n wọn náà rúmọ́ ibi táwọn ó padà dé sí iná ni iná fi yàtọ̀ fún àwọn ẹranko ni àwọn ẹranko wọ́n jẹ wọ́n mú ṣùgbọ́n àwọn tó bá jọ ń gbé ní alkiyama wọ́n sọ fún àwọn pé kíni ẹ́ di ẹ̀pẹ̀ ibi táwọn ó parí títí wọn sínú ṣùgbọ́n ọmọ ènìyàn ọ̀rọ̀ ẹbí ẹ̀pẹ̀ kọ́ wọ̀n náà rú mọ́sùn aláhùn ibi tí ó dé sí inú náà ni èyí tó dẹ̀ pọ̀ jù ní ọmọ ànábì àádámá ni ó ṣe ni ó wọná torí pé elétí ikú òun ló pọ̀ jù nínú wa ẹlòmíì kẹ wá àti ibi ọ̀túnla mẹ́wàá yóò máa wò pé kí ló ń sọ wábìkan lọ jòkó síjọ́ tí ká lo life ká gbádùn ara wa yàtàmátàrù wọ́n ma gbádùn ara wọn wọ́yá kúlùn wọ́n ma jẹ́ kàmáta akúlù ànàám bí ẹranko ẹranko ni ò ní làákàyí àrùsùk kò sí pé làákàyí kí ni ìmànà ṣùgbọ́n mi ènìyàn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fún wọn làákàyí al-irshad ka làákàyí al-idrak kálẹ̀ ma gẹ́ẹ̀tì nǹkan kò ṣe wá ń wèrè nítorí ká lè ní ìtìdá ò lọ síbi kíni lọ síbi ìmọ̀nà ká lè mọ̀nà òun lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala òfin wọn láàkáyì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ní òlú láàkáyì sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sánmà àtilẹ̀ àwọn ọlọ́wọ́ bó dá lásán o kò ń ṣeré là ń ṣe o adá lè hekmatin adá fún ọgbọ́n kan ni dáàlìkà zọ́nù lẹ́rí na káfàrù àwọn tán jẹ́ kéfè wọ́n rò pa kan dá lásán ni fọwáìlú lẹ́rí na káfàrù mí أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمسلمين في الأرض أم نجعل المتقين كالفجار ọlọ́run ni ṣé ẹni tó gbọ́ lọ́wọ́n gbọ́ tó tún wá ń ṣe dáadáa èyí tọ́lọ́run pa láṣẹ ó mú iṣẹ́ ìtọ́lọ́run ní ká jìnà sí ó ń jìnà sí ọlọ́run ṣe àwà tíìtì wọn bákan náà ni àwọn nájà lulẹ̀ nínú àmọ́nù àwọn tán gbọ́ ọba gbọ́ wà á mílù sọ̀lì hát tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rere ṣáwà sí wọn kalmufsidina fil ardi am naj'al muttaqina kal fujjar a ṣe wọ́n bí àwọn òbílẹ̀jẹ́ gbogbo ẹni tí ó bá tún ṣe nǹkan tó takò tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala òbílẹ̀jẹ́ oníbàjẹ́ ni irú èèyàn bẹ́ẹ̀ à ń bẹ lórí ilẹ̀ ayé ní ká bá ṣe kíni lẹ́ni ká tún ayé ṣe kò ń ṣe ká balẹ̀ ayé jẹ́ bó láṣe wá sọ pé èèyàn túnlé ayé ṣe ẹni tó ń túnlé ayé ṣe kọlẹ̀ ẹni tó ń kọ́ mansions torí rẹ̀ ẹni tó ń túnlé ayé ṣe òun kọlẹ̀ ẹni tó ṣe wípé ó ń kọ́ àwọn oríṣiríṣi ilé àbí ó ń kọ́ àwọn bridges àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbó ń kọ́ àwọn oríṣiríṣi àwọn nǹkan míì náà ó invent ẹni tó ń túnlé ayé ṣe gangan kọ́ yẹn ẹni tó ń túnlé ayé ṣe ó kọjá ẹni tó ń ṣerú àwọn kẹta sọ yìí ìdánpẹ̀lẹ̀ yẹn túnlé ayé ṣe gangan ní kí yẹn máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìtànpẹ̀lẹ̀ yẹn túnlé ayé ṣe ní ìtànpẹ̀lẹ̀ yẹn bayé jẹ́ òó ní kí yẹn máa vaoléètì àṣẹ ọlọ́run ọba kasabat aidi nas ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní ìbàjẹ́ nǹkan tó hàn lórí ilẹ̀ ni ó hàn káàkiri káàkiri bima kasabat aidi nas látara ìtàwọn èèyàn ṣe níṣẹ́ àwọn èèyàn ń ba ọlé òfin ọlọ́wọ́ ìfàwọléètì òfin ọlọ́wọ́ ọba òun ló líbi tí gbogbo àwọn ìbàjẹ́ta wá ń rí ìfẹ́kì àwọn ìmọ̀ tako àṣẹ ọlọ́wọ́ ọba òun ni àwọn kẹta ń rí káàkiri gbogbo àwọn killings ìmọ̀ pààyàn kidnappings disruptions gbogbo àwọn kẹta ń rí in tó fàá

so gbogbo àwọn kan tá ń rí àwọn àjálù oríṣiríṣi tá ń rí káàkiri àgbáyé in tó fà á gangan òun ni àìtẹ̀lé àṣẹ ọlọ́mọba subhanahu wa ta'ala ta bá tẹ̀lé àṣẹ ọlọ́mọba subhanahu wa ta'ala ọ̀rùn ní rí bẹ́ ló jẹ́ pé ní àti ẹ ká gbìyànjú ká mọ́ máa bẹ́nu àwọn tó ṣe wípé yufsiduna fil wọ́n ń balẹ̀ jẹ́ kámọ̀ bẹ́nú àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́ kéni àti ẹgbìyànjú ẹni tí ò bá ti tẹ̀ láṣẹ ọlọ́run ọba òbílẹ̀ jẹ́ ni lára àwọn tó ń kọntribútì gbogbo àwọn àdánwò àwọn àjálù àwọn òfò tó ń ṣẹlẹ̀ lára àwọn ni ẹni tí ó ń dàkọ àṣẹ ọlọ́run ọba wá bẹ́ẹ̀ ni ìṣẹ́ ọlọ́run ọba ni pé nǹkan yóò kọ̀ntínú bẹ́ẹ̀ ni àdánwò tá a máa bá yìí látara pé kí ni ààyè máa takò àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala zọ́hara alfasadu filbari walbahari bí máa kasabat àìdí náà ọlọ́run ní gbogbo òfò ìbàjẹ́ olè jíjà gbogbo àwọn nǹkan burúkú tẹ́ ń rí káàkiri ń rìn ọlọ́run ọba ní ó ń ṣẹlẹ̀ bí máa kasabat àìdí náà látara iṣẹ́ ọwọ́ àwọn èèyàn ọlọ́wọ́ alóhun jẹ́ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ líyùrí kọhun bá àbọ̀lẹ̀rí àmìlú kó lè jẹ́ kí wọ́n tọ́wọ́ iṣẹ́ ọwọ́ wọn díẹ̀ nínú iṣẹ́ ọwọ́ wọn láàláhùn yẹrìṣòrùn nítorí kí ni kán lè bá ṣẹ́rí padà mẹ́ nítorí kán bá ṣẹ́rí kán lè ṣẹ́rí padà mẹ́ bákan náà lọ́wọ́ subhanahu wa من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون Allah ní dandan ní ká fún wọn tọ́wọ́ ìyà díẹ̀ kó tó dijọ́ gbélé alkiyama tí aláyà yẹ̀wò wà jẹ wọn la'allahum yarji'un bóyá wọn ó sẹ̀rí padà so bó láyé ṣe fẹ́ dá bó ní nǹkan ṣe fẹ́ lójútu solution rẹ̀ oníkéni àti ká padà síbi òfin ọlọ́wọ́n ọba tí a bá padà síbi òfin ọlọ́run ọba táǹtẹ̀ láṣẹ ọlọ́run ọba ìtóníká ti ká máa ṣe ìtóníká jìnà sí à ń jìnà sí káwà wo èyí tí ó ṣẹlẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala oníwàláwò anna ahlal kúrọ̀ amanu wattaqaw la fatahna alayhim barakatin min sama wal ard ọlọ́run ní ká ní pé àwọn ta àwọn aráàlú wọ̀nyí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe kí ni wọ̀tọ́kọ̀ọ́ ìtọ́lọ́wọ́ bá ní kan ṣe wọ́n ń ṣe in tó ní kan jìnà sí wọ́n jìnà sí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala inda fatahna alayhim barakatun minas samai wal ardi ṣùgbọ́n wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ fa akhadnahum bima kanu yaktubu ọlọ́run ni àwa fìyà jẹ wọ́n látara ní tí wọ́n ń ṣe níṣẹ́ sọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala in tó clear ni tẹ̀láṣẹ ọlọ́run tí a tẹ̀lé ìtóníká ṣe à ń ṣe ìtóníká jìnà ká jìnà sí nǹkan ayé dẹ̀dẹ̀rùn fún wa nǹkan rọrùn fún wa gbogbo nǹkan ó máa dáa fún wa gbogbo àwọn àjálù wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó kúrò ṣùgbọ́n nígbà tí a bá ń takò àṣẹ ọlọ́run ọba ìntóníká ṣe àṣẹ ìntóníká máa ṣe inú ẹ̀ láti ń lúwẹ̀ àníyé máa yí gbogbo àwọn àjálù táàrí gbogbo àwọn nǹkan kí nǹkan tó ń ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ ní so wípé ọlọ́run subhanahu wa ta'ala ó ti yanjú ọ̀rọ̀ rẹ̀ báyìí ni ó ṣẹlẹ̀ sí yín tẹ́ bá ṣe báyìí báyìí ni ó ṣẹlẹ̀ sí yín tẹ́ bá ṣe báyìí sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní am naj'alu alladhina amanu wa 'amilu salihati kal muslimina fil ardi am bí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn tán balẹ̀ jẹ́ àwọn tán jí okùn fà tí gbogbo àwọn àjálù oríṣiríṣi tó fi ń ṣẹlẹ̀ amnẹ́jàlú elmutekina kalfuja àwọn tán tẹ̀ láṣẹ ọlọ́run ọba ààlè tírìtì wọn gẹ́gẹ́ bí àwọn kòkí èèyàn afanẹ́jàlú muslimina kalmujrimin ma lakum kayfa tahkumun Allah tí wọ́n jẹ́ ẹni tó ju wọ́lẹ̀ fún wa tẹ́ǹtẹ̀ láṣẹ wa káwá tírìtì wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀daràn èèyàn àwọn tó ṣe pé ń ta ní kán ṣe wọ́n ṣe ń ta ní kí wọ́n má ṣe inú ẹ̀nà tí ń lúwẹ̀ àwọn tán ju wọ́lẹ̀ fún wa àti àwọn tí wọ́n ń takò àṣẹ wa wọn rí bákan náà صلى الله سبحانه وتعالى أم نجعل المتقين كالفجار أو متكون أو لقايا والله الله شاترين سمبيعا والفجار شيخ عبد الرحمن بن ناصر الفاعلي عليه رحمة الله وانو لهذا قال فإعلم بافتقي أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمسلين في الأرض أم نجعل المتكين كالفجار هذا غير لائك بحكمتنا وحكمنا ọlọ́run ní kò bá ọgbọ́n wa mú ká ṣe é bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òbófin wa mú ká ṣe é bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run wa subhanahu wa ta'ala ní kitabun anzalnahu ilayka mubarakun tírà kan lílé ìyẹn alkur'an anzalnahu ilayka ta sọ̀kalẹ̀ fún rẹ̀ muhammad mubarakun tó jẹ́ tírà alálùbáríkà tó lè ń bẹ́ẹ̀ liyadabaru ayati ọlọ́wọ́ bá ń torí káwọn èèyàn lè máa ronú sí àwọn àyà rẹ̀ waliyatadhakkara ulul albab bákaná nítorí kí àwọn onílà akáyì tẹ́lẹ̀ máa bá ronú sí sheikh abdulrahman bin nasir sa'adi wọ́n ní kitabun anzalnahu ilayka mubarakun tọ́nà ọba sọ yìí fi khairun kathir ìtumọ̀ rẹ̀ ní kí oore tó pọ̀ ń bẹ ń bẹ wa ilmun ghazir ìmọ̀ tó pọ̀ ó ń bẹ nínú tíra yìí ní alkùrán fi ìkúlù hudan min dọ̀láàlá gbogbo ìmọ̀nà kúrò bí a nù ó ń bẹ ń bẹ wàṣífà um wàṣífà min kulli wàṣífà min dá'in bákanáà ìwòsàn ó ń bẹ ń bẹ wa nurun tó ṣe pín tí a máa fi rí na fìdùlmáàtì ní òkùnkùn òun ni alkùrán tánrí wa kullu hukmin yahtaju ilayhi almukallafu ìdájọ́ tí àwọn tààlà sí bọ̀lọ́rùn àti gbogbo ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti ní kó dé ipò ẹni tí wọ́n lẹ́sìn bọ̀lọ́rùn ìdájọ́ tí ó mọ̀ lù mẹ́mbẹ́ وفي من الأدلة القطعية على كل مطلوب ما كان به أجل كتاب بكنا àwọn ẹ̀rí tó ṣe wí pé ó múnádóko tó ń tọ́ka lórí àwọn nǹkan tí wọ́n fẹ́ ma kana bi ajalla kitabin taraka al-alam tó sọ al-Qur'ani di tírà tó fi tóbi jù nínú àwọn tíra tó ń bẹ lórí ilẹ̀ ayé mundu ansha Allah láti gbà tọ́lọ́wọ́ ọba ti dá lé adábọ́rù ayati ọlọ́wọ́ ọba ní tíra lálùbáríkà yìí asọ̀ọ́kalẹ̀ káwọn yẹn lè máa ronú wisdom tó wà behind it sọ alkùránì kalẹ̀ lélẹ̀ liyatadabbara ayati nítorí káwọn yẹn lè máa ronú sí aya rẹ̀ fayastakhrijo fayastakhrijo ilmaha ká lè máa mú ìmọ̀ rẹ̀ jáde wayata'ammalu asraraha bákan náà ká ronú sí àwọn àṣírí rẹ̀ wa àti àwọn ọgbọ́n rẹ̀ fa فإنه بتدبر فيه فلوي ما رنسي وتأمل لمعانيه قد ما رنسي إتمار وإعادة الفكر فيها مرة بعد مرة قد ما رنسي لك لك لك لك رنسي láti àtìkò kan sí àtìkò kan tàbá ronú sí ìsìnká tuntun òun ni àáfíra albarka rẹ̀ àti dáadáa rẹ̀ wàhálà ya zulu alhafi alatadaburi quran eléyìí ń tọ́ka lórí ìṣeni lójú kòkòrò lórí kamarun sí alquran wa anu min afdalil a'mal àti pé kíni lára àwọn iṣẹ́ tí ó fi lọ́lá jù ni wa anna alqira'ata almushtamilata ala tadabbur olórí ju kákàmà dálẹ̀ lọ waliyatadhakkara ulul albab ayé wúlò uquli sahiha bákan náà kí àwọn tí làákàyè wọn gbádùn kán lè bá ṣe kíní kán lè bá gbà wá sí pẹ̀lú ẹ̀ yatadhakkaruna bitadabburihim ó ma gbà sí pẹ̀lú ìmárúnú sí laha kullu ilmin wa matlub gbogbo nǹkan tí ó ṣe tó jẹ́ ìmọ̀ àti nǹkan tí wọ́n fẹ́ fún wa fadalla hadha ala annahu bi hasabi lubbi al-insani wa aqli yahsul lahu tadhakkur wal intifa'u bi hadha al-kitab eléyìí tọ́ka sí pé bí làákàyọ̀ ní ènìyàn bá ṣe rí òun ni yóò ṣe ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ni ó ṣe gbà wá sí pẹ̀lú ẹ̀ so ẹnìkan tí ó gbà wá sí pẹ̀lú al tí ó ṣe kíni tí ó ṣàǹfàní pẹ̀lú ẹ̀ òun ni ẹni tí ọlọ́run subhanahu wa ta'ala tó bá ní kí làákàí rẹ̀ kó jẹ́ nǹkan tí ó lálàáfíà làákàí tí ó yanjú làákàí tó ṣe tán àti mẹ́nà so eléyìí ó ń sọ fún wa pàtàkì al-Qur'an al-Karim ẹni kọ̀ọ̀kan wa agbọ́dọ̀ gbìyànjú láti mú al-Qur'an ní nǹkan tó ṣe wí pé àáfimọ̀ ṣe mọ̀nà ìgbésí ayé wa ká mọ́ lórí alkùrán kẹrì in tí alkùrán bá sọ fún wa wípé ká ṣe òun lọ́nà in tó bá ní ká jìnà sí ká jìnà sí kárí gẹ́gẹ́ bí ìwé ìtọ́sọ́nà wa kárí gẹ́gẹ́ bí nǹkan tó ṣe wípé anything tó bá ti wà against yẹ tó bá ti wà against tó ń bẹnu al-Qur'an al-Karim à ní tẹ̀lé anything tí Qur'an bá ti pè wá sí òun là á tẹ̀lé ìgbà tí Islam wo jẹ́ Islam gidi nìyẹn kò ṣe kọ́ mọ́ kò fi ọlọ́wọ́ bá fún wa kó ṣe pọ́wà gan là á mọ́ takò á lè jẹ́ mùsùlùmí báwọn kama tako fi ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ọlọ́wọ́ba ní kitabun anzannahu ilayka mubarakun tírà alálùbáríká tírà ti gbogbo rẹ̀ mẹ́nu rẹ̀ àwa sọ̀kalẹ̀ fún rẹ̀ muhammad sallallahu alaihi wasallam kò wá ń ṣe nkéré kò ń ṣe pé káwọn nítorí àtọ́ alkùránì kalẹ̀ fún ilé àdábàrù àyà ti kán ronú sí àyà rẹ̀ kọwọ́ àwọn òfinú rẹ̀ wàlíyà ta zakara ulul albaabu àwọn onílàákàyì kan wá ṣe kíni kan gbà wá sí pẹ̀lú àwọn òfin tán ronú sí àwọn ọ̀rọ̀ alkùránì tí wọ́n tán ronú sí kán múlò ìtí alkùránì ní kíkà pé kò ń kàn tí ó ṣiṣẹ́ pẹ̀lú a ààlè fi wẹ́ ni tó ṣe pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú alkùránì kẹrì méjèèjì yàtọ̀ síra wọn ọlọ́wọ́ bó sọ alkùránì kalẹ̀ nítorí pé kákàmọ́ kàá lásán kákàmọ́ kàá lásán ó kàá ó sọ kalẹ̀ fún wa nítorí kálẹ̀ bá ṣe tàdábùrù wà tàdákùrù káronú sí káwọ òfin yẹn dáadáa káwá mú un lò so èyí ó mọ rí yàtọ̀ lára ẹni tó pèrè mùsùlùmí tó ṣe wípé ó ń ṣe tàdábùrù àti tàdákùrù al-Qur'an yíò mọ̀ rí yàtọ̀ láàrin òun àtẹni tó ṣe kó pèrè mùsùlùmí tí ó ṣe tàdábùrù wà tàdákùrù kò sí al-Qur'an bẹ́ẹ̀ ni kò bá wà sí pẹ̀lú ẹ̀ ìyàtọ̀ yẹn ẹ máa rí inú gbèsè ayé wọn ìsọ̀rọ̀ tí wọn ìwà tí bá dẹ̀ torí ẹ̀sọ́ al-Qur'an ni ẹ̀ so ló jẹ́ pẹ́ni tó kàn á kùránì lásán tó á tẹ́lù bá ti rí nínú ìgbésí ayé rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé lam yatadabbari al-Qur'an wa lam yatadhakkar bi kò ronú sí al-Qur'an yẹn bẹ́ẹ̀ ni kò gbà wá àti pẹ̀lú ẹ̀ so ló jẹ́ pé àárí àwọn al-Khawarij lásìkò àwọn ẹni tó ti kọjá yahfaduna al-Qur'an wọ́n á al-Qur'an al ولكنهم لم يتدبروه حق تدبره ولم يتذكروه حق تذكره wọ́n ṣe kí ni wọ́n ronú sí ní ronú sí dáadáa wọ́n gbáwá àti pẹ̀lú ẹ bó ṣe kán gbáwá àti wọ́n fi làákà ìtì tí wọ́n wọ́n fi ń tú yàtọ̀ sí tí ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam tó tú fún àwọn sahaba rọ̀dọ̀wánu láàrin yàtọ̀ tí tí ànábì sallallahu alaihi wasallam tún fún àwọn sàhábà radwanullahi alaihim kama àti sọ àsìkò tó wá lẹ́yìn àbásìkò táwà yìí táwọn èèyàn kan ka alkùránì lásán ẹ máa rí àwọn èèyàn àmà àti contrary sí tó ń bẹnu alkùránì karim wọ́n tadabbur alkùránì karim fẹ́lò ní ẹ̀ẹ́kan sọ̀rọ̀ ọlọ́run ọba fún yóò dẹ̀ṣù yóò fún jú pọ̀ báyìí bẹ àfá àkílẹ̀ ń sọ yìí náà kí ló fẹ́ fi takò yìí yóò ní tán ṣe inú ẹbí àwọn ìtàn ṣe nínú òlù ẹlòmíà ló takò constitution ẹlòmíà ní ó takò àṣàlú yà subhanallah ó pèrè mùsùlùmí wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu ta'ala wọ́n kà á fún ẹ olóńṣe constitution lu ó takò wọ́n ní islam islam tá ń ṣe kíni tá ń ṣe dìáwẹ̀ náà dà kitabu anzalnahu ilayka mubarakun liyadabbaru ayatihi wa liyatadhakkara wa liyatadhakkara ulul albab ọlọ́ni ta torí ẹ̀sọ́ alkùránì kalẹ̀ nìyẹn so ìyàwó lè ní àti ẹ̀kọ́ sí alkùránì ilé ìní tó pàtàkì àlẹ́ àmàrí inú gbé tí ayé ẹnì kọ̀ọ̀kan wá ìsọ̀rọ̀ sí wá ìwà sí wá ìtọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tó sọ alkùránì kalẹ̀ fún ẹ kò ń ṣe lásán o kò ń ṣe nǹkan eré o ká lè tẹ̀lófin inú rẹ̀ ni abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó ṣe ń rọrùn fún ìmí àti before rẹ̀ wọ́n ṣe tàdábùr alkùránì karim kọ́lọ́wọ́ kí ó ṣàlékún dáadẹ́ nìkọ̀ọ̀kan wa subhanaka lahumma wa bihamdik ashhadu an أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته